إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله إليه ما جاء في جوكك لرى وفي جوكك علي كتاب الأدب من صحيح البخاري أفان باب تبل الرحم ببلالها تبتكي أطمى بيو أو نان بوني a ṣe ń dárí sí ìjẹ́bí ìtumọ̀ eléyìí òun náà ni bó la ṣe máa ṣe dáadáa sí ìjẹ́bí wa a ṣàlàyé fún wa ìran ẹbí tí ó ń bẹ ní ọ̀nà bó ṣe jẹ́ ọ̀ranyàn àbí nǹkan tó dá láti máa ṣe dáadáa sí wọn láti so ẹbí pọ̀ a ní àwọn kan bẹ tó ṣe wípé a máa tò wọ́n ní ẹni tí yóò jẹ́ zòrọ́ṣìí alimahara irú àwọn eléyìí adínú tó tẹ́wọ̀n àwọn ọ̀dẹ tó ṣe pé tẹ́jì bù ṣe láti bù ewé èèyàn báyìí ni ó jẹ́ ọ̀ràn èèyàn láti tẹ ẹbí pọ̀ pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí yóò bá ṣe ìjẹníyà bẹ fún yàn wájú ọlọ́mọba subhanahu wa ta'ala so zúrọ̀ ibi mahram ìpínlẹ̀ ilé alóhùn ẹ̀kọ́ ṣe pé tá a bá tan náà tí kanu wa bá jẹ́ ọkùnrin tí kejì jẹ́ obìnrin wọn àlè fẹ́ràn wọn láíláí irú yìí tí ó ń bẹ láàrin ìyá àtọmọ ìyá àti ọmọ rẹ̀ ọkùnrin bákan náà bàbá àti ọmọ rẹ̀ obìnrin ẹ̀gbọ́n àti àbúrò bóyá ẹ̀gbọ́n lójú obìnrin ni àbójú ọkùnrin títẹ̀ títẹ̀ obìnrin àbójú ọkùnrin ẹ̀gbọ́n ìyá yẹn lọ́kùnrin àbí lóbìnrin ní ẹ̀ bá jẹ́ ọkùnrin àbí yẹn jẹ́ obìnrin àbí àbúrò ìyá yẹn ẹ̀gbọ́n bàbá yẹn àbúrò bàbá yẹn lọ́kùnrin ni àbí ní obìnrin dàtí tó ṣe pé ìkanu wa ta bá fi lè jọkùnrin kí kejì di obìnrin a lè fẹ́ra wa láéláé ìró yẹn báyìí ni wọ́n pè ní bó rahim almaharam àbí zaul arham almaharam àwọn tí wọ́n jẹ́ bíi wọ́n tẹ̀ jẹ́ ẹbí tó ṣe é pé àlè ìpẹ̀rẹ̀ àwọn láíláí a nílò àwọn èèyàn báyìí ọ̀ràn yẹn ni láti ṣẹ̀bí pọ̀ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ó ṣe sọ̀rọ̀ ní àlàyé tí àwọn àjọ ẹ̀sìn fún wọn ṣe àwọn tó ṣe é pé ó dáa láti ṣẹ̀bí pẹ̀lú tọ̀ pẹ̀lú wọn àwọn làwọn tó bá yàtọ̀ sí àwọn eléyìí bíi ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn àbí ọmọ àbúrò bàbá yẹn ọmọ ẹ̀gbọ́n ìyá yẹn ọmọ àbúrò ìyá yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe pé ikú ẹni tí ó lè fẹ́ra wọn là ń bẹ àwọn èèyàn báyìí ó dáa láti pọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n kò ṣe ọ̀ràn ẹ̀yìn pété yìí ò bá ṣe ènìyàn ó ìyàtọ̀ sí wípé èèyàn ń bẹ nínú ìnira tàbí ní ìkápá àti ìràn lọ́wọ́ èyí ń gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí anybody kódà ẹni tí ó sàn máa wa tàbí tó ń bẹ nínú ìnira ní tàbí ní ìkápá àti ìràn orí èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ so eléyìí yóò ọ̀nà ìrìn wa lórí láti ṣe tó bá ṣe pé nǹkan tí a ní ìkápá àti ṣe tí ó rẹ̀ tẹ́lẹ̀ ní ìtọ́jú ṣe fún so a ní pọ́ǹtì eléyìí ó pàtàkì púpọ̀ pẹ̀lú àwọn tá a sọ wọ̀nyí náà a ní àwọn tí a lè fẹ́ra láíláí àjẹkọ̀ ìwà pẹ̀lú ọ̀yàn báyìí tí ò bá sí nǹkan nínú bẹ́ẹ̀ àlejò ọmọ bẹ́ẹ̀ nínú yàrá kan náà àbí ní kọ́kọ́ bí ìyá àtọmọ ẹ̀gbọ́n àti àbúrò tó tó bàbá àti ìyá kan náà ló pa wọ́n pọ̀ àbí bàbá nìkan ló pa wọ́n pọ̀ àbí ìyá nìkan ló pa wọ́n pọ̀ kíkanjọ́ bí kíkanjọ́ fún ọlẹ́gbẹ̀ ọmọ ọbẹ̀ fún unlike ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn àbí ọmọ àbúrò bàbá yẹn ọmọ ẹ̀gbọ́n ìyá yẹn àbọ́mọ àbúrò ìyá yẹn àdéhùn eléyìí mọ̀lẹ́bí ni wọ́n tòótọ́ yẹ́wò jẹ́ pé ìrànlọ́wọ́ àbí ìṣe dáadáa sí kò ń ṣe ọ̀ràn ṣùgbọ́n nǹkan tó dáa gan bẹ́ẹ̀ ni ipò ẹni ta lè fẹ́ ló wà sòkò ṣe ni tí a tọpa àjọ ń bẹ ní kọ́kọ̀ láwa àti ẹnìkan kò ṣe ni tí a sọ wípé à ń ọ́ọ̀gì àti rẹ́ bẹ́ẹ̀ lọ torí pé ipò ẹni ta lè fẹ́ lọ́lọ́wọ́ bá tó o sí so eléyìí kó pàtàkì gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ṣe sẹ́yìn so àbáwọn ń tẹ̀síwájú وني حدثنا عمرو بن عباس قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن إسماعيل بن أبي خالد عن سيد بن أبي حازم أن عمرو بن العاص قال سمعت النبي صلى الله عليه وسلم جهارا غير سر يقول إن آل أبي قال عمرو في كتاب محمد بن جعفر بيان ليسوا بأولياء إنما ولي الله وصالح المؤمنين عمرو بن العاص كلام عن الصحابي نبوة محمد صلى الله عليه وسلم قل مبوتي النبي صلى الله عليه وسلم صلى جهارا غير سر لأن توم صوني بامباتا كون شيء بي أنصن قرن olùgbọ́tọ́lẹ̀ mi sọ wípé nínà àlà àbí dájúdájú àwọn ẹbí lágbájá dájúdájú àwọn ẹbí lágbájá sẹni tó gbà wá ó ní bayáàdù wà mẹ́ kí ni bayáàdù yẹn òun ní pé ẹbí ìtani sọ àwọn yẹn ní ìtani sọ̀lá àtọ́n tó sọ òní pé ìlà àlà àbútọ́ọ̀lì tàbí àwọn ẹbí àbútọ́ọ̀lì àbútọ́ọ̀lì ó jẹ́ ọ̀nkọ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n bàbá anábí ló jẹ́ ẹni tó tọ́jú anábí gbẹ̀yìn nìyẹn sallallahu alayhi wa sallam so ẹ̀gbọ́n bàbá yẹn ipò bàbá ló wà fún yẹn èyí ó ṣàpọ́nlé rẹ̀ bí ó ṣe ṣàpọ́nlé bàbá yẹn náà ni débi pé ẹ̀gbọ́n bàbá tí ò bá sí bàbá láyé tí ó lẹ̀ sí àwọn ọmọ náà láyé tí wọ́n á yìí ẹ̀gbọ́n bàbá lè wá jogún lára àwọn asọ́bàlúwà àti lára àwọn tí wọ́n á tí wọ́n kó lẹ̀ tẹ́yẹ́yẹ́ ṣùgbọ́n nǹkan tí omi jẹ́ kí ẹ̀gbọ́n bàbá jogún òun ni kí bàbá tí òkú kó ní ọmọ ọkùnrin àbí kí bàbá òkú kó mọ ọbẹ̀ láyé àbí àwọn ọmọ ìyá lọ́kùnrin òkú àwọn ọmọ ìyá ọkùnrin òkú tó yí pé bàbá pa wọ́n pọ̀ àbí ìyá pa wọ́n pọ̀ sọ́rí bàbá pa wọ́n pọ̀ àbí ìyá àti bàbá ló pa wọ́n pọ̀ àwọn eléyìí wọ́n máa pìrìvẹ́ǹtì ọ́nkù láti wájú owó ṣùgbọ́n tí kò bá sí àwọn eré iláyé ọ́nkù tó tàn máa yàn túwù bàbá ọ́nkù yàn tó jẹ́ tátánà ọ́nkù lára àwọn tí ó jùgbọ́n ló wà unlike ọ́nkù tó jẹ́ túwù yàn matana ọ́nkù yìí lè jogún torí pé ẹni tó fi kàn wá òun ìyá wa so ẹni tó kàn wá tún ìyá wa ò lè wá jogún wa yàtọ̀ sí ọmọ ìyá bí àyà wa ó ti lọ́kọ ń bì kan tẹ́lẹ̀ tí ó bímọ síbì kan òun náà ló bí mi lápẹjúwe tó lè jogún mi yàtọ̀ sí ọmọ ìyá tòṣùmọ́ tó ṣe pé ìyá àti bàbá ló pa wá pọ̀ èyí ń pẹ́ èyí ń lè jogún ṣùgbọ́n ẹ̀ náà májẹ̀mú ẹni kò ṣe pé ẹni tó náà ipa tẹ́ẹ̀rẹ̀ kan òkú tó ń ṣe bàbá wa bàbá wò sí láyé mọ́ bàbá wò sí láyé mọ́ tí bàbá wa ti lọ láyé kò lè jogún bákan náà tí ọmọ òkú ọkùnrin bá ń bẹ láyé kò lè jogún gbogbo àwọn kan yìí pàtàkì sí àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí mùsùlùmí lónìí ni wọ́n mọ̀rú kaba yìí à ń pín ogún bó ṣe yẹ kí á pín àdẹ̀ṣẹ́ lọ́wọ́ bá lọ́pọ̀lọpọ̀ nípa tèlé yìí sókèlà fẹ́ ló ń délé Abu Talib ọ̀nkù ànágbà Muhammad sallallahu alayhi wa sallam ló jẹ́ tàbí ẹ̀gbọ́n bàbá rẹ̀. bọ́ọ̀lù yìí bó ṣe fún ànábì tó ànábì ṣe gbìyànjú pé kó tiẹ̀ gba islam ṣùgbọ́n bàbá yìí kò gba islam ìgbà tí bàbá yìí kú ọkọ̀ tiẹ̀ kalimatan tuhaju bi alaka inda Allah gbólóhùn yìí tẹ́ ẹ bá sọ ọ́ lẹ́ni tó nígbàgbọ́ nú ẹ̀ màá fi dìfẹ́ǹdì níwájú ọlọ́wọ́ bá ṣùgbọ́n Abu Talib ó ń lu láti sọ gbólóhùn yìí ṣùgbọ́n ó ń wo tàwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó ń wò yìí kò jẹ́ kó lè dúró ti tó jẹ́ òdodo ṣùgbọ́n ní nǹkan tó padà sọ kán ìgbésí ayé rẹ̀ òun náà ni pé ó bẹ lórí ìlànà Abdul Muttalib tó ń ṣe bàbá bàbá àwọn tàbí Abu Talib tó ń ṣe ń kó Muhammad sallallahu alayhi wa sallam ní ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó kú ní kékeré kíni wa ba nabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ba mi jẹ gan débi wípé ọlọ́run bá subhanahu wa ta'ala padà sọ àyà kalẹ̀ wípé innaka la tahdi man hababta walakinna allaha yahdi man yasha o lè fi ẹni tí ó bá ń bẹ o lè fi mọ̀nà walakinna yahdi man yasha ọlọ́run bá ní máa fi mánà ẹni tí ó bá ń bẹ nínú èròǹgbà èròǹgbà rẹ̀ láti fi mánà so eléyìí ó ba Abu Talib ó ba anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ba nínú jẹ́ torí pé Abu Talib gba Islam sanabu wa Muhammad sallallahu alaihi wa sallam ó wá ń sọ wípé inna ala àbí tọ́ọ̀lì ẹbó ṣe ń bẹ ẹgbà wá ní ipé àwọn ẹni Abu Talib Abu Talib gẹ́gẹ́ fún ẹ inclusive lẹ́yìn bí àwòlìyá ìlú àwọn kọ́ ni ọ̀rẹ́ mi ayò àwọn kọ́ ni èèyàn mi gangan innama waliya Allah ọlọ́run ọba ní ọ̀rẹ́ ayò mi ọ̀tọ̀lẹ́wìn mọ́bìnì àti àwọn olùgbàgbọ́ dáadáa àwọn olùgbàgbọ́ tán jẹ́ ní eré eléyìí sọ fún wa wípé tábà sọ pé ká dẹbí ká dẹbí pọ̀ ń ṣe ìdẹbí délẹ́bù wípé nǹkan tí ó bá bẹ́ sí mu a máa ṣe kíni a máa ṣe é fún wọn láti lè fi yọ wọn nú a bá ti wá ṣe é fún wọn ó túmọ̀ sí pé kíni àbẹ̀bí pọ̀ sábà àkíyèsí wa pé ẹ̀ẹ́dọ́kun okun ẹbí ó túmọ̀ sí pé à ń dé okun ẹbí náà rárá anabuwa muhammad sallallahu alayhi wa sallam owó tí wọ́n sọ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam òṣè nǹkan tí wọ́n ń pèpè sí àbí nǹkan tí wọ́n dúró lórí ẹ̀ Ànábì ó kọ̀ láti yà kúrò níbi tí wọ́n dúró lórí ẹ̀ láti yà pa sí wọn ó bẹ̀ dúró sí nǹkan tó ṣe wípé Ọlọ́run ọba fi tó kí ni àwọn èèyàn rẹ̀ kan kan jẹ́ rẹ̀ wọ́n bá ṣe ẹ̀sìn yẹn ànábì ò torí títí wọn kó wá ṣe nǹkan tó ṣe kó takùtọ̀ lọ́wọ́ wa ànábì ti sọ nígbà wípé àwọn kọ́lé èèyàn òun èèyàn òun ọ̀nà ẹni òun náà ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sólè ìlú gbọ́dọ̀ jẹ́ sáǹtì ẹni tó jẹ́ mùsùlùmí mùsùlùmí yóò jẹ́ kí ọ̀rọ̀ náà bá kó pàtàkì lẹ́bi rẹ̀ ju ọ̀rọ̀ fámìlì lọ yóò jẹ́ kí ọ̀rọ̀ náà bá kó pàtàkì ní ẹ̀mí rẹ̀ ju ọ̀rọ̀ fámìlì lọ bákan náà yóò nífẹ̀ẹ́ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí yóò nífẹ̀ẹ́ rẹ̀ ju fámìlì ẹ̀ tó jẹ́ kékeré lọ náà ní yóò ní kó mọ́ ṣe dáadáa sí àwọn fámìlì rẹ̀ tí wọ́n ń ṣe mùsùlùmí ní agbègbè kan ṣùgbọ́n ẹ̀wọ̀ ni kí ni wọ́n strong jù ẹni tí Islam pàwọ́ pọ̀ relationship wa ní ó wà stronger ju ẹni tó ṣe pé ìdí ló pàwọ́ pọ̀ lọ ẹni tí ìdí pa àwa ẹ̀ pọ̀ yóò wà stronger relationship wa yóò wà stronger ju ẹni tó ṣe wípé ẹ̀sìn ló pa wá pọ̀ lọ tóun gangan fún rẹ̀ bá jẹ́ni tí àjọ ń ṣe ẹ̀sìn kan náà ó túmọ̀ sí pé nǹkan méjì ló dá wa àti ẹ̀pọ̀ ìbí dá wa pọ̀ bákan náà ẹ̀sìn tún dá pọ̀ ṣùgbọ́n báyìí pé ìbí ló dá pọ̀ èèyàn kan bẹ ẹ̀sìn ló dà wá pọ̀ ẹni tí ẹ̀sìn dọ̀dà wá àti ẹ̀kọ́ yẹn ó wà stronger yẹn tó ṣe pé ìbí ló dà wá pọ̀ Allah eléyìí ní kí àrẹ sọ̀lọ́ àtọ́lá tó fi rinlẹ̀ bani fulan nàbí bani abitọ́lì lẹ́sìn àwòlíyà àwọn lágbájá àbùkọ́lì àtàwọn èèyàn rẹ̀ lẹ́sù ti àwòlìyà yìí àwọn kọ́ ní èèyàn mi àwọn kọ́ lè èèyàn mi ìnà àlà àbí tọ́lì àwọn èèyàn àwọn ẹbí àbùtọ́lì àwọn kọ́ ní kíni lẹ́sù ti àwòlìyà yìí àwọn kọ́ èèyàn mi ìnà máa wà níbi Allah ọlọ́run ọba ní ọ̀rẹ́ mi wọ́sọ́ọ̀lì pẹ̀lú mọ́kùnrin àti àwọn tọ́jẹ́ níye tí wọ́n زاد عن بصع بن عبد الواحد عن بيان عن خيف عن عمرو بن العاص عن بصع الإمام البخاري عن بصع وفي زوائد قال أصيب سمعت النبي صلى الله عليه وسلم مبشر أنبوى محمد صلى الله عليه وسلم ولكن لهم رحم ṣùgbọ́n wọn tí mo sọ wípé wọn ń ṣe èèyàn mi gan ó ní wọ́n ní rọ́hìmù ìjẹ́bí tó pawápọ̀ tó ṣe pé abúlùwà bíbalá rí ha tí máa so pọ̀ tí máa dami sí tí máa so tí máa dami sí dàbí máa ṣe dáadáa tí wọn yàní àfihàn bìtì láti ha tí máa da ẹbí pọ̀ so ló fà tó jẹ́ pé ta bá rántí àtọ́kùn wa asma tó ń ṣe ìkan lára àwọn sàábé lóbìnrin òun ti gba islam bàbá rẹ̀ tó ń ṣe abubakar náà gba islam ṣùgbọ́n ìyá rẹ̀ ò sí gba islam ìyá rẹ̀ wá láti mọ́kà wá sí madina asma ò mọ̀ tí ó ṣe ó wò pé ìyá àwọn mùṣírìkà ni ẹlẹ́bọ ni ṣé kò ń aláwẹ̀ kó wọlé àbí kó mọ aláwẹ̀ tó wá ló ṣe ó wò pé kó ń sáré lọ bí lọ́wọ́ àdẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam ṣé ó lè gba kébèrè lálejò sílé wọ́n sọ fún ẹgbẹ̀rún Muhammad sallallahu alaihi wasallam ìnà òní ìyá àtijọ́ àti owó bá mi wọ̀nyí ẹmu ṣíríkà gẹ́gẹ́ náà lè ṣe náà ní kò tí ìgbà ìsìlámù ẹlẹ́bọ ni wàyí ara rìbọ̀tù ó dẹ̀ fẹ́ dẹ̀ pípọ̀ owó ọmọ rẹ̀ wá ní àfihàn ha ṣe mo lè gbà á lálejò ṣe mo lè dẹ́bi rẹ̀ pọ̀ anẹ́sọ̀lá àtàlámi sílẹ̀ umak ìyá rẹ̀ ni kò mara gbà á lálejò pọ̀ eléyìí ló pasára bí tí a yà ti sọ̀kalẹ̀ pé láyé ni hákùnmù lọ́wọ́ àrùn lẹ́bí náà lábí kọ́ ti rúkùn bíbí ولن يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين ọlọ́run ló wò ní ẹ má ṣe dáadáa táwọn tí wọ́n ń ṣe mùsùlùmí òun ni ẹ má ṣe dáadáa tí wọ́n bákaná àwọn tó ṣe pé wọ́n fi nira mú níbi ẹ̀sìn yìí wọ́n fi tọ́bù yí pẹ̀lẹ́sìn yìí wọ́n lè kúrò ní ìlú yìí òun ni ẹ má ṣe dáadáa ìnàlá ìfẹ́bù ìmọ̀fẹ́dé ọlọ́wọ́ bò ní ẹ mọ́ṣe déédé tí wọ́n ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ oní déédé orí pé mùsùlùmí lápèjúwe tó ń bó jẹ́ pé ó súnmẹ́ ta ní kíní rẹ̀ ó ilẹ̀ ju ti ìkejì lọ ó wá ṣe àbòtí pẹ́ni tí ó fi ṣe mùsùlùmí mọ́tò ní pé yẹ̀fẹ́ jẹ́ mùsùlùmí tó ṣe àbòtí tí ó wá torí yẹn kò sọ wípé ó sọpọ́tì ẹni tó jẹ́ mùsùlùmí kò ló sọpọ́tì ẹni tó jẹ́ mùsùlùmí ó dẹ̀ mọ̀ pé òun ló ṣàbòsí òdodo ni ó dúró tì tó bá dúró tì òdodo èyí ò ní dẹ́sìn fẹ́ إن الله يحب المقتدين إنما ينهاكم الله عن الذين قاتلوكم وأخرجوكم من دياركم

ẹ Yahudi ni Júù ni èyàn kan kírísítẹ́nì ni èyàn kan pagan ni ẹ òbí ló jẹ́ fún wa ni ọmọ ìyá ló jẹ́ fún wa èyí oníká àmọ́ ṣe dáadáa sí a ṣe dáadáa sí lọ́pìnbà tó bá ṣe pé kí ó fi ẹ̀sìn Islamu lẹ̀ nípajọ wa ní Islamu ó wá kó fẹ́ǹsì bí a gbogbo fámìlì ni òun ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àwọn alágbà Islamu láàrin wọn àwọn wà ti gba ìsìláàmù ní òní ká mọ́ṣe dáadáa sí wọn mọ́ kò ṣe kó wọ́n pọ́fẹ́ǹsì tọ́bá pọ́fẹ́ǹsì yíò ní ìdájọ́ ọ̀tọ̀ ṣùgbọ́n gbogbo ilẹ̀ yóò jẹ́ kékeré tẹ́lẹ̀ ọlọ́run wá wá ṣàánú wọ láàrin wọn ìwọ gba ìsìláàmù bàbá ò tí gba ìsìláàmù ìyá ò tí gba ìsìláàmù àbúrò ò tí gba ìsìláàmù ẹgbẹ́ ò tí gba ìsìláàmù ó sì mọ̀ sí dáadáa sí wọn náà tí kamada ṣẹlẹ̀ láàrin àwọn àti mùsùlùmí tó pé mùsùlùmí ló jẹ́ bí according to òfin ọlọ́wọ́ bá ó gbẹ̀ ẹ̀tọ́ wọn fún wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ ká máa ṣe déédé ṣùgbọ́n kò ṣe ike àwa sọ ike àwọn nǹkan tó máa ń ṣe tí ò bẹ́ sí mu bí ẹ̀sìn tán wà wọ́n fẹ́ ra aṣọ ṣọ́ọ̀ṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí aṣọ eégún àbí aṣọ kìíní kẹ́mẹ́ fẹ́ rà wá ní ọmọ mi a nídìí aṣọ táàfi ṣe tó fi kórè àbá nídìí aṣọ táàfi ṣe kìíní kan tó wá fún mi lówó tí máa fi rà àbí kó ráṣọ yẹn fún mi ọwá ní rárá ní ilé fún ẹ lówó rẹ̀ yẹn ká bá dé nu fámílì pé a má jókun ẹbí kò jókun ẹbí eléyìí ó ń ìyá rẹ̀ fún wájú ọlọ́run báyìí ó bá ráṣọ yẹn fún ìyá rẹ̀ lékún sí i ìyá tí ẹ̀ náà lẹ́ ń lékún ipò rẹ̀ bàjẹ́ lọ́wọ́ torí pé ọlọ́ọ̀bá ní wà láta àwọn alẹ́sìkìsìn wà lẹ́dùn ẹ máa ra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìkọjá àlà so ìkóró owó bẹ̀ kalẹ̀ gbogbo fi ra gbọ́ àbí gbóòfin mu tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrànbàjẹ́ lọ́wọ́ ni torí pé ọtí mímu ọlọ́wọ́ ṣe léwọ̀ wọ́n tó kó kalẹ̀ náà fi rọtí ó rànbàjẹ́ lọ́wọ́ ni so ó wà ń jẹ́ kéèyàn kan fún ẹ lọ́rùn tí a ah, ọlọ́mọ ni a ṣe dáadáa sóbi wa ọlọ́mọ ni a ṣe dáadáa sóbi wa ṣùgbọ́n dáadáa yẹn kò túmọ̀ sí wípé tóbi wa máa ń wọgbó lọ kátẹ́lì wọn wọgbó kò túmọ̀ sí pé tí òbí wa bá invite wa lọ síbi iṣẹ́ lọ́wọ́ bá kátẹ́lì wọn lọ ṣe eléyìí tí anábọ̀ Muhammad sallallahu alaihi sọ ike inna ala bani fulan tàbí àwọn alágbájá àwọn ìdìnà ààlá àbí fùlà àwọn èèyàn àbí fùlà that is Abu Talib lẹ́ṣù bí ọlíyà lẹ́ṣù bí ọlíyà ìyí àwọn kọ́ ni wọ́n jẹ́ ọlíyà ìyí àwọn èèyàn mi tẹ́ súnmọ́ mi pẹ́kípẹ́kí gan-an ìnà ẹni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí òun náà ni Allah wa salihul mu'minin àti olùgbàgbọ́ òdodo àwọn ẹni rí sanjú olùgbàgbọ́ òdodo sọni tó gba Islam kò ní lóhùn òlé yẹn kódà kí gbogbo àwọn èèyàn rẹ̀ mọ́ gba Islam kò ní lóhùn òlé yẹn àwọn èèyàn tọ́jọ́ gba Islam àwọn èèyàn rẹ̀ nìyẹn àwọn èèyàn rẹ̀ nìyẹn ó kàn yí pé tó wáyé àwọn tí wọ́n jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ sọ́mà tún gba ìsìláàmù ní ìyóhùn bá tún fi dáa jùlọ tó ló jẹ́ pé ààrẹ ọgọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n gba ìsìláàmù lásìkò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe kí ni ẹlòmíì fi ìlú lẹ̀ ó fi pọ́pátì lẹ̀ obìnrin mi gba ìsìláàmù ọkọ ògbà ìsìláàmù ó fọ́kọ ẹ lẹ̀ ọmọ mi gba ìsìláàmù bàbá ògbà ìsìláàmù ó fi bàbá rẹ lẹ̀ bàbá mi gba ìsìláàmù ọmọ ògbà ìsìláàmù ó fọmọ ẹ lẹ̀ ọkùnrin ní òfìyàwó rẹ̀ lẹ́gbà díyàwó ní òun ìgbà ìsìlámù tó torí pé ẹ̀sìn ó pàtàkì jùlọ òun ní nǹkan tí àkọ́kọ́ dáàbò bò jù nínú gbogbo àwọn nǹkan tí ó ń pè ní ad-daruriyatul khams àwọn nǹkan márùn tó pàtàkì jùlọ tẹ́sí wá dáàbò bò ẹ̀sìn ni tí ó bá ṣe torí ẹ̀sìn kò ní sí tó ń jẹ́ ogun ẹ̀sìn wọn ní máa já ogun pẹ̀láwọn kèfèrí ṣùgbọ́n tí ọlọ́wọ́n bá fi ní ká jagun pẹ̀lú àwọn kèfèrí òun láti lè jẹ́ kí ẹ̀sìn ọlọ́wọ́n bá rinlẹ̀ lórí rẹ̀ tí ó bá sí yẹn ní àwọn èèyàn ó máa pèpè lọ sí yẹ ti sọ ìtọ́nù ni bẹ́ẹ̀ ni ẹ̀sìn ọlọ́wọ́n bá òun ló yẹ kó rinlẹ̀ òun lẹ́ káfí rinlẹ̀ lórí ilẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ṣe tí ó bá mú ẹ̀sìn wó lórí rẹ̀ wọ́n ó yà ja ogun ni tí agbára àti jagun yẹn bá wà lágbára àti jagun yẹn bá wà tí ó tún ọ̀bá jà àwọn èèyàn yóò jẹ ẹlẹ́ṣẹ̀ wọ́n ní láti pètè sínú ẹ̀sìn yẹn tí àwọn bá ṣagírí táwọn ò ní gbà ẹgbẹ́ àwọn ò ní juwọ́lẹ̀ àwọn ò ní fi ìlúlẹ̀ fún ẹ̀sìn yìí ìyẹn ò wà padà dùdọ́ ti di pé kíni tí ó di ogun so wáyé tí ó máa lógún torí pé ẹ̀sìn ló pàtàkì jùlọ ó fẹ́ pàtàkì tuntun ju ẹ̀mí wa lọ bẹ́ẹ̀ ni wá ṣe pàtàkì tó ṣe pé tí nǹkan bá pa ẹ̀mí kan nísìn ẹ̀sìn ó ní ìdájọ́ ẹni pé ẹ pa á padà torí pé kò ní ẹ̀tọ́ pé kí a pa èèyàn kan ṣùgbọ́n wáyé tí ẹ̀sìn gbà wípé wọ́n lè pààyàn dàbí tolórí ìlú là ń sọ ohun kò ń ṣe mọ́dọ̀mọ́dọ́ tí àwọn ọmọ kan ṣe ń sọ láwọn ìjọgùn ẹ̀sìn ẹ̀ẹ́ olórí ìlú tó ṣe pé wọ́n advance ní ẹ̀sìn Islam so in tí ó fà á tí ogun òkú wà pàmísìwù ó ní láti lè dìbò fẹ́ lu ẹ̀sìn láti lè gbé kí ẹ̀sìn Islam kó nílẹ̀ lápẹ̀lú ẹ̀sìn táwọn àkọ́bá láwọn abẹ́ wa gba ilẹ̀ Nàìjíríà a rí pé ìjọba wa yóò ti àwọn gbogbo ẹ̀ jáde nítorí kí láti lè fi dìfẹ́ǹdì ilẹ̀ so wọ́n máìndì láti pa àwọn ọmọ ogun ìlú ní láti lè fi dìfẹ́ǹdì tẹ́rìtì so Islam ìjọba ìsìláàmù náà sọmánú òkè wọ́n pa àwọn ọmọ ogun kan wọ́n pa ọmọ ogun nítorí àti dìfẹ́ǹdì ẹ̀sìn ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ilé ọlọ́run ọba òun ni tòkílà bẹ́lò ń délé òun ni wípé ìjẹ́ ẹ̀sìn nǹkan tó pàtàkì ni bó jẹ́ pé lọ́dọ̀ àwọn ẹlòmíì ní tó pàtàkì sí wọn nílùú wọn kò sí tí wọ́n lè ṣe wọ́n lè pa odidi rúlo lápẹjú èsì èèyàn kan pa American soldier àbò pa American citizen kan wọ́n mẹ́rin láti sọ odidi ìlú di ahoro nítorí kó pa soldier wọn kan nítorí tó kí ni kó pa ọmọ ìlú wọn kan tó ń gbé tó pàtàkì fáwọn ènìyàn ṣùgbọ́n ìsìn Islam ojú kakọ wa ojú tí ó yé wa bẹ́ẹ̀ ló kọ́ wa ìpè ẹ̀sìn yìí ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó dáyé tó dá wa ìwọ́n tó wá ń bẹ ní ipò olórí ó ní láti ṣe ìgbìyànjú àti jẹ́ kí ẹ̀sìn ó spreadi káàkiri táwọn kan wá ní rárá ẹ̀sìn yóò ní wọ̀lú wa tẹ́lẹ̀ ní agbára àjẹ́kọ́ wọ̀lú wọn tó bá ṣe kíkẹ́ báwọn jà ní ẹbáwọn jà báwọn kan ó ṣùgbọ́n pé torí pé àwọn fẹ́ gba ilé onílẹ̀ àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ táàpù àwọn rìsọ́sì táwọn ìlú kan ní fún ọmọ ẹ̀dà àti wọnú ìlú yẹn láti lọ pa àwọn náà bí àwọn super powers wọ́n ṣe ń ṣe tamari kókè petrol wà nínú ìlú kan nísìn àbọ̀ àwọn ìlú kan ní gas ó ní bó ṣe wọnú ìlú yẹn tí wọ́n kọ̀ láti máa pa àwọn ìlú yẹn lọ ìtòjì àwọn ológun yẹn ṣùgbọ́n ẹ̀sìn Islam ó jẹ́ nǹkan tó pàtàkì tó spread pẹ̀lú káṣíwá àti fáwọn èèyàn ṣùgbọ́n táwọn kan bá ní rárá ẹ̀sìn yóò ní wọnú ìlú yìí ṣe olórí ìlú islam yìí ṣó ní agbára ó ní military wáwùzá láti jẹ́ islam wọ́dún ní ẹ̀ lẹ́kọ̀ọ́rọ́ yẹn ní fún láti ṣe pé jẹ́jẹ́ àwọn kan wọ́n wo pé ní àwọn ní agbára àti jẹ́ kí àwọn wọnú ìlú kan láti lọ táàpù gbogbo tó jẹ́ economic resources wọn yìí kò ṣe pé àwọn ọmọ control ẹ̀ àwọn làwọn jẹ gàba ló yẹ sọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wípé ìnà àlà àbí fulan àwọn ẹbí àbú fulan wọ́n ni Abu Talib ó ní lẹ́sù bí àwòrìyà èyí àwọn kọ́ ní èèyàn mi pẹ́kípẹ́kí ìnáwọlé yàlla àwọn tèmi pẹ́kípẹ́kí ọ̀nà ni Allah وصالح المؤمنين أتي أقول بقول تجميري أتي أقول بقول توجه أميري الله سبحانه وتعالى يقوم ويوان محمد صلى الله عليه وسلم إذا إن تتوبا فقد صغت قلوبكما فإن تظاهر عليه فإن الله ومولاه وجبريل وصالح المؤمنين فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين ọlọ́run ní ẹ̀yin obìnrin méjèèjì tẹ́ ẹ bá túbá fọ̀kọ̀sọ́gbà kúrú mọ́kùnmọ́ ọkàn yín ó ti padà ọkàn yín ó ti lálàáfíà ṣùgbọ́n fọ̀yìntàdọ́ ara alẹ́ yìí tẹ́yìn méjèèjì tẹ́ ẹ bá torí pé kí ni ẹ fẹ́ ṣèṣì obìnrin ẹwà pètè pèrò lórí ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ ń kúra yín lọ́wọ́ ẹjọ́ ń bára yín sọ̀rọ̀ láti lè gbógun ti ànábì sallallahu alaihi wasallam fa inna Allaha wa mawla dájúdájú ọlọ́wọ́ ọba òní mọ̀ọ́lá rẹ̀ ọlọ́wọ́ ọba ni mọ̀ọ́lá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó kún ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ bákan náà wa Jibril àti àti àwọn àti àwọn òmìnir dáadáa so àyà yìí ó ń jẹ́rìgbé ọ̀rọ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ló jẹ́ pé mùmìnir ni yóò kọ́ ànábì kú púpọ̀ ẹni tí Islam yé èèyàn kò ní gbọ́ ànábì lọ́dọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam kó wá wọ́n pé ọ̀rọ̀ kàn mí ẹlòmíì tó máa bú ìyá rẹ̀ ó lè bẹ́ wulẹ̀ kó máa jà ṣùgbọ́n tó bá bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam akáwò pé ìjẹsìn ò dá ìjẹsìn ò dá kálukú ló ní freedom freedom tó sọ pé kálukú ló ní gbàtán búyà rẹ̀ freedom tó sọ pé kálukú ló ní gbàtán bú bàbá rẹ̀ ẹni tó ṣe pé tó pa ń pọ̀ tó ń ṣe alùkúwà dìníyà ìjọmọ̀ ẹ̀yẹ́sìn tó ṣe kó jẹ́ nǹkan tó rí lẹ̀ ju ìjọmọ̀ ẹ̀yẹ́ jẹ lọ anábùwà muhammad sallallahu alaihi wasallam èyàn kan wá ta sí ó wá wọ́pẹ́ àfẹ́ wàhálà o máa fa wàhálà ṣùgbọ́n gbọ́rọ̀ tẹ́ gbọ́rọ̀ táyé lára tí ó wọ̀rú egungun ẹ lọ tó ṣe pé ó fẹ́ ẹ lè kú torí ẹ èyí tí ó fún ẹ dé tó ní ní tó tó ní sleepless night nítorí ẹ ọmọ ní kí ló dé àyàgbá bu anábùwà muhammad sallallahu alaihi wasallam yẹ ká sọ sọkúsọ nípa anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kí ni ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ pé ẹ̀sìn ilé tó bá yẹn ṣùgbọ́n àbòsí ni tá à ń ṣe tó bá ṣe pé èèyàn wa ni wọ́n bú ìyá wa náà bú bàbá wa náà bú ọmọ wa náà bú ọkọ wa náà bú àbẹ̀wulẹ̀ tá a máa jà ṣùgbọ́n tẹ̀sìn ò ní dùn wá kódà ẹlòmíì mọ́ bú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ní ìkẹta tó burú bẹ́ kò ní ìkẹta tó burú bẹ́ bẹ́ẹ̀ ni méjèèjì yàtọ̀ síra wọn ìjọ kan àwọn èèyàn kan wọ́n ń sọ náà tọ́pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà ni òṣùmọ́ mùnáfìkì tàbí ìsìláàmù wọn ò kò ń ṣe ìsìláàmù tó rí rẹ̀ ìsìláàmù bí ọlọ́bẹ̀ yọ ni ó ìsìláàmù wọn ìsìláàmù ò tí ì rí rẹ̀ tó wá náà ṣe wọ́n ni máa ra aina misla kùránì na àwùlá argaba butunan wala akzaba asunan wala ashbana inda liqa anẹ́sọ̀lá àtàlámà àtàwọn sàábé wọ́n fẹ́ lọ jẹ ogun kẹni àwọn tá ń sọ yíwá ní ṣe àwọn ilé ìwọ̀n ìdán gàgàmọ̀ a mẹ́lọ bá àwọn bàbí lásàrùjá àwọn èèyàn pupa wọ́n á ṣe wọ́n bí ọṣẹ́ ṣe ń ṣojú wọ́n lálà sí wọn ṣáà rí ẹ̀nà bẹ̀rẹ̀ ọjà àwọn tó ṣe pé nǹkan ogun náà kan wá wọ́n wá british of eré ogun british of war ni wọ́n wá àwọn òkúrò èèyàn yìí àwọn ojú wọn yìí wọ́n kọ́ láàrin ara wọn tán rẹ́rìn lẹ́lọ́bí ṣe fi nǹkan ẹ̀sìn tí ó fi ṣe ẹ̀yẹ yóò máa fi ọ̀rọ̀ ẹ̀sìn Islam yóò máa fi ṣe ẹ̀yẹ tẹ́láwọn ṣe kí ni àwọn kan ṣe fàájì láàrin ara wọn ni bẹ́ẹ̀ làwọn eléyìí náà ṣe ń ṣe mọ́ra ẹ̀yìn mísìlá kúrọ́ iná àwùlá arúgbàbà butunan wàlá àgbàbà altunan wàlá àgbàbà ní ilẹ̀ kọ́ àwọn eléyìí àwọn eléyìí làwọn eléyìí tó ṣe pé èrè ogun náà ń wá káàkiri àwọn eléyìí sì ojo ni wọ́n sọ lórí mọ́kànlélẹ́yìn ẹni tó gbọ́ nínú àwọn tàbí tó gbọ́ àwọn tí wọ́n tán láwọn mùsùlùmí láwọn tán sọ rọ́rọ̀ ilá ara wọn ó sọ fún wọn nílá ọkùnrin ránà Rasulullah ìsọ̀lá ẹ̀yìn tó lè ipa ànábì ni ó sáré gbọ́ ọ̀dọ̀ ànábì lọ láti pè ojú ọlọ́wọ́ bá nítawọn kan sọ ni ó kó tó dọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àyà ti sọ kalẹ̀ fàyínàlá wa mọ̀ọ́lá ọlọ́wọ́n ọba tí gbíjà ànábì sallallahu alaihi wasallam tó dúró ti ànábì ọlọ́nìrì ànábì àwọn tán mẹ́jọ wọn abẹ́ nísìn tó bá bẹ́ẹ̀ lọ pé kúrò mú máa sọ tẹ́sán lẹ́yà kúrò ní wọ́n ní ìdámà kún náà na kúrò wọn àkàn ṣeré ni à ń ṣàwàdà láàrin ara wa ni ọlọ́ni kún tó bá sàn yẹn fún ẹ wá sọ pé abillahi wa ayati wù ẹ mọ́ mú ẹtí kankan wá ọ̀rọ̀ pẹ́ ń ṣeré ń ṣàwàdà kọ́ hot kafar tún bada ìmánikùn ẹ ti ní kèfèrí o bada ìmánikùn lẹ́yìn pàtẹ́ ẹ̀kẹ́ra yìí kíni lólùgbàgbọ́ àwọn àfáàdì eléyìí ṣó wípé kíni mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ni wọ́n mùsùlùmí tẹ́sí ò tí ṣe kíni tí ò tí wọ̀ lára torí pé mùsùlùmí tẹ́sí máa wọ̀ lára kò ní wọn pàtẹ́ tayín mùsùlùmí tẹ́sí máa wọ̀ lára kò ń ṣe òfin ọlọ́ọ̀bá ní wọn fi tayín

fi ṣe ẹ̀yẹ ọlọ́wọ́ bá ní kan lọ jagun ẹ̀yìn kan sọ kúsọ bíwá láta àtàbírú ọmọ tí ẹ fi ìsì kankan síwájú ọ̀rọ̀ ìnáma kún nínú kódò wọn láàbí ẹmọ tí yóò síwájú kọ́t kafartun báadà ìmàníkù ẹ ti ní kèfèrí o lẹ́yìn gbàtẹ́ jẹ́ múmìnì agbọ́dọ̀ mọ́ ṣọ́ra wa ká máa kò gbogbo wa níbi tá a kù sí tó pọ̀ ṣe tọ́lọ̀ ọba sọ nìyí sọmínà àti gbọ́ọ̀bọ̀ àpáànà aṣetán àti tẹ̀lé ọ̀rọ̀ tí máa tẹ́ni mùmí ní jáde yẹn tẹ́bọ̀lọ̀ ọba ṣe pé ìnàmá káàna kọ́lẹ̀ mu'minina idha du'u ila Allahi wa rasuli liyahkuma baynahum sẹ̀mẹ́yìnà wà fàánà àti gbọ́ àti sáàbì tẹ̀lé ọlọ́ba ni wà wùlá ìtọ̀ òmù fi òun àwọn tí ó jèrè ìyẹn ṣùgbọ́n ká máa gbá dànù ká ní ó tako kọ́jọ wa ó tako tàbá àwọn bàbá wa wù là ń sọ ṣùgbọ́n bàbá ẹ̀jẹ̀ là ń sọ bàbá tó yẹ kẹ́jẹ̀ ló dà wá pọ̀ mọ̀lẹ́bí ló so wá pọ̀ ẹ̀sìn ó ṣe kí ni ó yí jù yẹn lọ ẹ̀sìn pàtàkì jù yẹn lọ àmọ́bìsọ̀lọ́ àtọ́lá tó pàtàkì ju gba àwọn yọ lọ ọlọ́ọ̀bá fi sọ fáwọn àwọn ìyàwó méjèèjì ibẹ̀ ń tàtúbá tẹ́bá túbá mi tẹ́ẹ̀ṣẹ̀ fọ̀kọ̀sọ́lọ̀ kùnú gúkùnwà ọlọ́run ní ọkàn yí padà ní ẹ́ láti iṣẹ́ padà síbi tó ẹgẹ́ wà ṣùgbọ́n pẹ̀lú ìtàlọ́ ara alẹ́ tẹ́ méjì bá dé rárá àti kẹ́ ara yín lọ́wọ́ ìgbé sanúwà Muhammad sallallahu alaihi ohun Allah bákan náà Jibril tó ṣe lórí àwọn màláìka àti gbogbo àwọn mìíní yìí tó jẹ́ ní eré wọ́n wà lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam wal malaikatu ba'da dhalika dhahir àwọn màláìka gan wọ́n ti jẹ́ sọ̀kọ́ta fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ló jẹ́ pé ó pàtàkì ká máa nípa wípé alìlọ́ àwọn tòótọ́ ẹ̀sí encourage wa káfẹ́ bí wọ́n pọ̀ ẹ̀kẹ̀kẹ̀rí ni wọ́n ní o ní o mọ́ṣe dáadáa sí wọ́n ní ní o ní o mọ́ṣe dáadáa sí wọ́n jẹ́ kékeré ṣùgbọ́n gbogbo ẹ̀ lórí lẹ́gùn ìṣe dáadáa sí wọn ò túmọ̀ sí wípé kí ni ká gbé wọn kọjá ipò tí ọlọ́mọ bá gbé wọn sí ilé ìlànà bí sọ ní bẹ̀rẹ̀ àdífì ike ẹnà ààlà àbí ike àwọn ẹbí àbí ọ̀lẹ́ ìpínlẹ̀ ìṣú ìtàwòlìyà àwọn ọkọ ní àwọn èèyàn mi tán súnmọ́ mi pẹ́kípẹ́kí òkè lọ́pàá torí pé kèfèrí àbútọ́ ní ìgbẹ̀sẹ̀ fún rẹ̀ òkú kèfèrí ó tó ànábí òṣìlá alásánlẹ́bí kékeré gan sílẹ̀mù pé ìwàbánà ti fi ẹ̀sìn lọ àbí kó tó di kó ti ẹ̀sìn lọ gan àmọ́ sọ fáwọn ìyókù rẹ̀ ikú wà lọ́kọ̀dẹ̀ alimtubi annadina muhammadin min khayri adiyati bariyati dina mo mọ̀ fẹ́sì sí muhammad tó kò sí ẹ̀sìn tó dáa tí ó gbẹ ẹ̀sìn tí àwọn èèyàn sìn ṣùgbọ́n láwùlá ni malamatu aw hidaru madamati láwàjá tẹ̀ ní sáàmà bẹ̀rẹ̀ bùbáyìnà tí ó bá fi ṣe pé èkú táwọn yóò mọ̀ bú mi ó bá rí mi lẹ́yìn tó ṣe pé yóò rọ̀ fún nǹkan yìí tí ó lè tún mọ̀ ṣàlàyé ẹ̀ àwọn ìkíni káwọn ẹgbẹ́ mi tàjọ ń bẹ ní ẹ̀sìn bàbá wa ìkíni ká máa sọ ìdí òde kí Abu Talib gbogbo ìsìlámù nìyẹn alimami Bukhari rahimahullahu ta'ala nínú ẹgbà wa kan wọ́n ní láwùlá àǹtọ̀ àyíra ní Quraysh tí bá fi káwọn Quraysh ó máa bú mi tí ó bá fi ṣe máa Quraysh ó máa bú mi ní oníkíni làkàràtù bí àyìnà làkàràtù bí àyìnà nítorí sọ yìí máa sọ tí ó jẹ́ ìtutù ojú fún ẹ tí ó jẹ́ náà dùn ṣùgbọ́n tí n bá sọ pé la ilaha illallah àbí ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah àwọn ẹgbẹ́ mi ó máa bú mi wọ́n ni mo dẹ̀sìn bàbá wa rú pẹ̀lú gbogbo eléyìí ó nífẹ̀ẹ́ ànábì gan ànábì náà nífẹ̀ẹ́ rẹ̀ torí kí mọ̀lẹ́bí ṣùgbọ́n ànábì jẹ́ jẹ́ mùsùlùmí àwọn ṣe dáadáa tí wọ́n ṣùgbọ́n wọn tán jẹ́ kí ní mùsùlùmí wọ́n súnmọ́ òun jù lọ so eléyìí balance nínú ẹ̀ balance position ẹ̀sìn sọ pé ká dá àwọn ẹbí wa nù kìdí pọ́n jẹ́ kékeré àmì dá wọn nù á ṣe dáadáa sí wọn at the same time ẹ̀sìn ò ní wípé ara ìjẹ́ pípọ̀ òní ká gba gbogbo nǹkan tó bá gbé wá kò bá jẹ́ nǹkan tó takùtọ̀ lọ́wọ́ bá kò bá jẹ́ nǹkan tó wà against Islam ẹ̀sìn ní kámọ́gbà yìí náà èyí ló fa tó fi jẹ́ pé fáàbùn àbúwọ̀ káọ̀sì radiyallahu anhu ìgbà tí ìyá rẹ̀ fọ́ sí ẹ láti fi ìsìláàmù lẹ̀ orúkọ takú ní oríkò sí ìtòjọ ìyá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ fún ní jẹ oúnjẹ rẹ mọ́ fún ní mú omi ìyá náà rẹ̀ múlẹ̀ rí ni kò jẹ́ mo mú odidi ọjọ́ mẹ́ta ìyá dákú sáàdò torí pé ìyá dákú ni kó ló mú ṣe islam mọ́ ó dúró ti islam rẹ̀ ni torí pé ọlọ́wọ́ bá ní wọ̀nyí já adáka aláàtúnṣe kan ní wàlẹ̀ sọ́láka jẹ́ pẹ̀lá tó tẹ ọmọ à ọlọ́run táwọn òbí ẹ bá ń tiẹ̀ lọ síbi pé kó lọ́wọ́ orú pẹ̀lú mi ọlọ́run má wọn o ọlọ́run má wọn ṣùgbọ́n tó sọ pé kí wọ́n sọ ṣe ọmọ ìdúnyàmà àrùn gbà wọ́n ṣe tún ṣe dáadáa sí wọn. tòlùjọ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn tí ó balansi ẹ̀sìn tó balansi ó ń ṣe ẹ̀sìn àṣejù kò dẹ̀ ń ṣe ẹ̀sìn àìṣètò a nínú ìsìláàmù kálálàdé rẹ̀ torí pé afẹ́jọ́ àwọn òbí wá nú a dẹ̀ nítorí pé afẹ́ ṣe ìsìláàmù ní nítorí ẹ̀ka fún àwọn ẹbí wa ní ìwọ wọn tọ́lọ́wọ́ ọba níka fún wọn tí ó takò ẹ̀sìn káàmọ̀ fún wọn ìsìláàmù ó balansi eléyìí eléyìí ni nǹkan tí hadithi tí ó tọ́ka sí abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtì abára sọ kọlọ̀mà kójú kí ó wúlò fún ẹni gbọ̀ngàn wa ní ìṣàánú wa kó kà wá fún àwọn tí ó lè سبحانه وتعالى كل الثواني في جنر وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank نعم. you. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìfi ọláyàn kan sọ̀rọ̀ nítorí pé ẹni ẹ jẹ́ ẹni rí eléyìí ọ̀rọ̀ tí àwọn àfáà ní ọ̀rọ̀ bíi méjì lórí ẹ̀ ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n tó dẹ̀ correct òyìnbó kò tọ́ ká fi ọléyàn kan sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ ti léwu kí ó kàǹkà tó bá ti léwu pé ẹni yẹn bá ti léwu pé ẹni yẹn nípò wájú ọlọ́run ọba tó kí ló fà á òní pé kò síbi tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ti fọlé ìnàkan tọrọ àbí àwọn sàhábà wọn fi ọlá anábì tọrọ wọn fi ọlá anábì tọrọ ọ̀sẹ̀ tó kàǹkà ju anábíwá Muhammad sallallahu alayhi wa sallam lọ nínú ọmọ ènìyàn so wọn àfọlẹ́ tọrọ ntí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó encourage wa pé ká ṣe òun náà ni kí a máa pe ọlọ́wọ́n ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́ni àwọn orúkọ tó fẹ́rẹ̀ wá jùlọ òun lòun ni fad'uhu biha ẹ pè é pẹ̀lú àwọn orúkọ yẹn so mú wá nǹkan wájú ọlọ́wọ́n ọba من يا رحمن ارحمني يا لما بابا أولي يا كريم يا لما بالك مالي أكرمني شكمليني يا غفار اغفر لي يا لما بالك بريني شفرجي فني أتبع بيلو فأقول لما با آمان لو لكي تكيك يا لما با èyí ń ló dáa jùlọ èyí tó a tún lè ṣe òun ni kí a wo iṣẹ́ dáadáa dáa ṣe ń torí ìtọ́lọ́hún láti bẹ̀ lọ́wọ́ bá ìkéré ọlọ́wọ́ bá nǹkan báyìí báyìí báyìí báyìí tí mo ṣe tó bá ti pé mo ṣe ń torí ìtìrí ọlọ́wọ́ bá ní mo ti pé mo ṣe mo fi ń wọ́ ojú rẹ̀ èèyàn kan èrè ṣe báyìí fún ni so inú kéèbù tí wọ́n lọ yìí ìyẹn kòtò kan tí wọ́n ni wọ́n wà àpáta ńlá kan ló ti eré tó wá bójú rẹ̀ wọ́n wá rò láàrin ara pé kò sí tó lè là wọn nùkẹ́ àti kẹ́ńkálukú wọn ti ṣe olóore tó ṣe sórí tọ́lọ̀ kó rẹ̀ fi bọ̀ lọ́wọ́ bá so wọn wọ́n sọ nǹkan ṣe ṣe olóore gẹ́gẹ́ bí nǹkan tí àti kàtẹ́yìn so eléyìí náà a lè ṣe náà fi kan ní ìtàkùn lè ṣe òun ni kí a lọ bá ẹni rí a ní kó ṣàdúrà fún wa ẹni táwa mọ̀ sí ẹni rí ni àbí táà rò pé ní ká ní fún wa eléyìí náà ó wà pàmí sí ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó wà encourage kò ń ṣe nǹkan tó wà encourage torí pé pàmí a lè rò pé ẹni rí lẹ́ni ìyẹn káwa náà dáa jù lọ a lè máa wùyàn pé ẹni rí ni àmọ́ tó ń ṣe lẹ́yìn àmọ́ tó ń ṣe ń kọ́rọ̀ so wáìtì àfẹ́kọ̀kú bí ọlọ́wọ́ bá pẹ̀lú orúkọ rẹ̀ àṣìṣe ọlọ́wọ́ bá pẹ̀lú nǹkan táwa ṣe tí àwọn náà mọ̀ pé torí tọ́lọ́run láti ṣe nǹkan yìí ṣùgbọ́n àwọn bá yàn kan bí àfẹ́ ìṣàdúrà fún mi àwọn lè rò pé ní eré ní kó ṣe pé ẹni yẹn àwọn gan ju ohun ọlọ́run encourage ṣùgbọ́n àlùsọ pé haram so ló jẹ́ pé ó nílẹ̀ nínú tàbí kan táwọn èèyàn lọ bá ikú kó ṣàdúrà bá wọn nígbà tí ìyẹ̀kan lọ bá kó ṣàdúrà fún ẹlòmí tí lọ bá ọlọ́lọ́wọ̀n ní ṣàwúrí fún ẹ̀ àníyàn òfin kí lóun yé owó ẹfẹ́ sọ mí di nǹkan míì ẹfẹ́ sọ mí di nǹkan míì ó ní tètè yóò blọ́ọ̀kù ẹ̀ fún Islam wò fẹ́ ká pàtàkì àwọn èèyàn débi wípé kíní àáfẹ́ gbé wọn sí ipò ọlọ́wọ́ bá ẹlòmíràn ní á ah, tàbálẹ̀ sí ní problem ẹ̀lọ́ bá fún àlàgbà tó wá ṣe àdúrà fún yí àdúrà rẹ̀ máa gbà à ń bọ̀ díẹ̀ díẹ̀ tọ́nà wá bẹ́ ṣe ó lè wá ṣe àdúrà fún akádùá gbà tọ́ tó bá tún ní dọ́nù ọ̀rẹ́ làwọn tún lọ tọ́rọ́ mi ni afọ́nì jẹ́ so òun náà ní owó pé ah, àdúrà tẹ́ ṣe fún ọjọ́ gbà èèyàn kan ti sọ gbàdúrà tó ṣe fún gbà ẹlòmínà tó padà tó ṣe fún gbà ẹlòmínà tó sọ fún pé àdúrà tẹ́ ṣe fún mi gbà òun náà wà òkè á àwọn pàtàkì wájú ọlọ́run wà púpọ̀ òun náà pọ̀ díẹ̀ díẹ̀ ni ṣètọ́n tí Ka gbóhùn náà mú díẹ̀ díẹ̀ sàwọn kéṣì sí bẹ́ẹ̀ ó ń bẹ táwọn èèyàn padà yàyà kúya àmọ́ padà sọ di yakuda tó ló jẹ́ pé Muhammad sallallahu alaihi wasallam ó dìde ó ń lọ àwọn èèyàn wá lẹ́yìn àwọn èèyàn rọ́tẹ̀lé lẹ́yìn umaru gẹ́gẹ́ bí olórí ó fa òbókò yọ ó ṣá òbá yìí rẹ̀ ó ṣá lẹ́gbàá lórí a kí ló dé ìrẹ́ta nípa wọ́n tó ń ṣe yìí ó ní àwọn tó rọ́tẹ̀lé lẹ́yìn yìí nìyẹn ṣé o mọ̀ ìwọ náà ni fún àwọn lẹ́yìn wọ́n yẹpẹrẹ ara wọn ẹ̀ wọ fitna tó mọ̀ tó ìwọ náírà tọ̀lé lẹ́yìn ìfìtínà nìkan ẹ̀ ìwọ náà lè ṣe kí o lọ gba kan jẹ́ pẹ̀lú ilé yìí tó jẹ́ pé Islam ò fààyè káfọ́yàn di nǹkan mi àwọn àmúdẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé ara wa débi pé kí ni ẹnìyàn kan àwọn afẹ́ mú mú kí ni ọlọ́run sọ̀rọ̀ jẹ́ pé ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam ipò táwọn sàábé gbé sí ó yàtọ̀ sí ipò tí wọ́n gbé àwọn sàhábà sí àwọn sàábà wọn gbéra wọn wọn gbéyàn kan nú wọn sí ipò tọ́jú ànábọ̀wà Muhammad sallallahu alaihi wa sallam sí ni òun ni Umar fi tètè pàkíyèsí Ubay ibn Ka'b tó fi pé àkíyèsí rẹ̀ májèkélé ikó di ìkínà fún ẹ̀ kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ in tó dájú ó kí a fi orúkọ ọlọ́run bá tọrọ àbí ká fi iṣẹ́ dáadáa tí a ṣe ká fi bẹ̀ lọ́hùn tá bẹ́yìn ẹ̀kan tá a rò pé nílé pé kó ṣàdúrà fún wa tí a bá ṣe àṣejù ń bẹ̀ ilé iná kò sí tí ó ló kò ṣe nǹkan tó wà encourage ṣùgbọ́n ọlọ́run bá wọlá alágbájá ṣe báyìí fún mi bàbá ní ká wò yẹn ó jọ bí ìgbà téèyàn lọ sí báǹkì ó wá lọ bá ẹni tí ó jẹ́ kàṣíà ní pé ẹgbẹ́ fún 50,000 nínú owó lágbára tó ń bẹ lọ́wọ́ yìí tó ń bẹ nínú àkáǹtì ẹ̀ fún 50,000 lọ́wọ́ ó ṣe lọ bálágbájẹ́rin direct pé jọ fún ní 50,000 èyí tó fi lọ bá kàṣíà tó ní kàṣíà fún 50,000 ní owó rẹ̀ ọlọ́run wọlá lágbájá ṣíra ìfún ẹ̀ oníjẹ́ bí ọlá lágbájá ẹ̀rọ fi ń bẹ̀ lọ ọlọ́run ọba fi sọ fún ẹ lè fún ẹ ní nǹkan tó fẹ́ ó ṣe sọ pé kí ni kọ́lọ́run ọba tó fún ẹ ní ju pé kó mọ mú nǹkan ní nǹkan lẹ́yìn lọ òun fi ọlá ẹ̀rẹ̀ kan ó fẹ́ gba nǹkan rẹ̀ lẹ́yìn ẹ̀yìn tó wá lọ bá pé kó ṣàdúrà fún ẹ̀yìn ò bá dá kó tó mú ọlá rẹ̀ kó fi ṣàdúrà fún ẹ̀ direct bó lè yẹ pé kò ṣe nǹkan tó wá encourage náà but méjì bẹ́tà pé kí ká ní à ń lo ọlá rẹ̀ lẹ́yìn ká máa sọ pé nǹkan tó fẹ́ gbà tó ní kọ́ lọ́wọ́ bá wo nam alahumma salli ala muhammadin kama sallaita ala ibrahim kò ń ṣe pé kò ṣe bá nàbí fi ọlá yẹn kan sọ̀rọ̀ ìrẹ náà ọba ṣe àsàlátù fún muhammad gẹ́gẹ́ bó ṣe ṣe àsàlátù fún anabi sallallahu alaihi wasallam sọ ọlọ́run ọba fún mi nírú owó tó fún lágbájọ ọmọ lágbáyá kò túmọ̀ sí pé mo ń fọlá rẹ̀ tọrọ irú nǹkan tó ní ẹ̀ èmi náà láìkì irú nǹkan yẹn ní sọ pé ọlọ́run wọlá rẹ̀ fún mi ní owó sókòtì ẹ̀jọ́ ara ìtàwọn ìlú sára wọn fẹ́ lò ó ní pé àsìkò Umar radallahu anhu tí ọ̀ràn wà ní tó ẹgbẹ́ gbogbo nǹkan gbẹ kò sójò kò sí kìíní nǹkan gbá so Umar wá ní káwọn lọ ṣe àdúrà ká ṣe sọ̀látù ìsìnkọ́ òun náà ni ẹnu tẹ́mọ̀ ń sí láti tètèrè fún òjò so gbà tí wọ́n wá ṣe lé Umar wá ní kí ní kí líbi àwọn ní òkúmọ́rù wa sọ ipé èrè ọlọ́wọ́ ọba o a máa ń ṣàkàsọ pẹ̀lú ànábì pẹ̀ a máa ń fi ànábì ṣàkàsọ wá sọ́dọ̀ rẹ ọlọ́wọ́ ọba àbí lọ sọ́dọ̀ rẹ ọlọ́wọ́ ọba nígbà tánàbì ń bẹ láyé nísìkò tánàbì mọ́ à ń lo ọ́nkù rẹ̀ yìí al-abbas láti fi ṣe àkàsọ òtún irú àkàsọ wa lọ́fi ń ṣe àwọn tó ń sọ ipé yẹn lè pọ̀ lẹ́yìn ọ̀tọ̀rọ̀ wọn á ní ṣe ipe ó wá sọ pé ya abbas rẹ abbas kó wọ́dẹ̀ ìlànà rẹ abbas tó yá ṣàdúrà fún wa kẹrí pé kí wọ́n ní kí ó bẹ ọlọ́run ọba ní sọ̀rọ̀gẹ́ bí ti aṣọ so kìí ṣe pé wọ́n kàn jòkó sí nìkan ọwá ń fi ọlá abbas tọrọ kọ ẹ̀ẹ́ wọ́n ní kí abbas gẹ̀gẹ̀ kó ṣàdúrà fún wọn bákan náà wọ́n máa ń lo àdíṣe afọ́jú tó lọ bá nàbọ̀ muhammad sallallahu alaihi wasallam ipe ilé ànábì mo fẹ́ kí ah, kí ẹ ṣàdúrà fún kọ́lọ̀ ń dẹ ojú mi padà sàrẹ́sọ̀lá fún aṣọ pé ó lọ ṣàlùwàlá so ike kó wa tọrọ afọ́jú yẹn ni kó wa lọ ṣàlùwàlá kó wa tọrọ kó wa ṣàdúrà ife ìlú ọlọ́run ọba àti mò ń ṣàkàṣọ pẹ̀lú ànábì sọ́dọ̀ rẹ̀ so wọ́n àwọn afọ́sọ pé ìkẹ́kẹ́ ní ìsinmi yẹn èmi àtàwà sàlì ilé ìjọ bìnàbí yìí mò ń ṣàkàtọ́lọ́ sọ́dọ̀ rẹ̀ bìnàbí yìí pẹ̀lú kí ni ànábì rẹ̀ ṣé pẹ̀lú ọlá ànábì rẹ̀ àbí bìjọ á ìnàbí pẹ̀lú àdúrà tí ànábì rẹ̀ ṣe fún mi ṣe ìkẹ́kẹ́ ní so eléyìí ni táwọn àfá àtàn lò láti sọ pé kí ni a lè fi ọlá ànábì sọ̀rọ̀ sàmì ní ọlá ànábì nìkan náà la lè fi tọrọ bí ó ṣe nílẹ̀ lọ́dọ̀ imam ahmed rahimahullah òní pé à ń fọlá èèyàn sọ̀rọ̀ kábẹ́ bá subhanahu wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ títí rẹ̀ wọ́n láwà. Ọmọ ẹ̀ máa ń káyà pàtó wá alọ́ òbí, ẹ̀ máa ń káyà pàtó òbí, èyí bí ọkùnrin ọ̀rọ̀ wà. Nàbà Nàbà irú sọ́mọ yẹn ṣe nǹkan tí ó ga púpọ̀ yìí torí pé ó ń kọ́ wà bàjẹ́ ni ó ń kọ́ ìwà bàjẹ́ ni bàbá tó mọ̀ pé owó yẹn tó wá gba ọtí yóò lọ nìyẹn tó lórí tó dáa jù ní pé kó ṣe ẹ̀bá sọ̀rọ̀ pé kó fi ẹ̀tún yẹn lẹ̀ ṣùgbọ́n tí àwọn bá sori funfun tó ní a ìgbówó mi tó tọ́mọ yẹn bá rí rìdíù a ó sì rìdíù ti bàjẹ́ náà yìí tàbí bóyá ó béèrè fún two thousand ọmọ yẹn ni ó rí dé sí five hundred ó sì rìdíù ti ìbàjẹ́ yìí tó kọ́ máa yẹn kó kọ́ntínú àti máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tẹ̀ ń kó máa di kí wàá fi dúró lórí bí wàá báyọ̀ ṣe jáwọ́ bí ọtí mímu náà tó wọ́n bá wà ní. Thank نعم ركيا شيء ركيا نوع من الدعاء ìran àdúrà ní rúkíà rúkíà kún sí ọ̀nà méjì rúkíà ṣàríyà rúkíà tó bá ṣẹ̀ríà ó wà oníkàkà aya Qur'an àbí kàkà sura Qur'an bí kàkà kúlù Allahu ahad kàkà kúlù a'udhu bi rabbil falaq kàkà kúlù a'udhu nas kàkà ayatul kursi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn aya Qur'an àbí àwọn àdìkárù tí a ní sọ̀lá tàbí tó ìmọ̀ karọ́ àwọn nǹkan báyìí wọn àwọn pè ní orúkíà so ìgbà míì ó lè jẹ́ pé ẹni yẹn nǹkan kan ti ṣẹlẹ̀ sí ní ìnira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ka àwọn kan láti fi gbé ìnira yẹn kúrò bóyá àwọn èèyàn náà sàtì ní àti bẹ́ẹ̀ lọ so kò sí solution fún àsàtì ju kó ṣe rúkíà lọ ọtí ẹni ṣùgbọ́n àlọ́ báwọn èèyàn kan táwọn náà máa gbé kúrò àwọn tí wọ́n lo agbára àwọn tí wọ́n fi nǹkan yẹn tàbí tí wọ́n fi àtàfihàn ẹ̀kàn yẹn àwọn tó máa lóru agbára wọn náà lèèyàn lọ bá so èyí ń ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ká lu àwọn ayé alukur'an àwọn sú alukur'an àwọn ọ̀rọ̀ anẹ́sọ̀lá àtọ́là tí ó rẹkọmẹ́ndì fún wa ẹni tó máa ń ṣe léyìn rúkìá ni sanabu muhammad sallallahu alaihi wasallam a máa ń ṣe rúkìá fún ààrẹ tí ó ṣe rúkìá fún rẹ yóò ka kúlẹ̀ àwọn olùdíje yóò ka kúlẹ̀ aláwọ̀ yóò ka ayatul kursi láti lè fi ṣe rúkíà fún ara ẹ̀ ní àbí láti lè fi ṣe àdúrà fún ara ẹ̀ ṣùgbọ́n ká lọ bá yàn wípé ẹjù ẹ ṣe rúkíà fún ni ẹjù ẹ ṣe rúkíà fún ni tòkún tẹ lábẹ́rú kẹta sọ fún alẹ́ kẹta ká lọ bá yàn pé ẹjù haram ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó wá encouraged pé ká sọ pé kò haram ó èèyàn kan nú àwọn àwọn kan tájọ ọmọ èèyàn kan táǹkì ní Ja'far bin Abi Talib ọmọ Abu Talib ó bí àwọn ọmọ àwọn ọmọ yìí àwọn rù gan-an pàtàkì wọ́n ní anábìnà ọmọ tán rù anabiwa ni isterku lahu that is ẹwà yẹn tí ó ṣe rúkí àfún isterku lahu ẹwà yẹn tí ó ṣe rúkí àfún pẹ̀lẹ́ iṣẹ́ pé kí ni a lè ní kéèyàn ṣàdúrà fún wa ṣùgbọ́n àdíṣì wípé láyọ̀ sẹ̀rkùn lára ìròyìn àwọn tí ó wà àlùjànnà àwọn 70,000 tí ó wà àlùjànnà láìsí ṣírò iṣẹ́ lára ìròyìn wọn ni pé láyọ̀ tẹ́rùkù kan lọ ń bá wọn ìgbìkan ṣerú kí àbá wọn wọ́n ṣe rúkíà fún ara wọn gangan àwọn gangan ni ó ṣe rúkíà fún wọn báyìí sọ pánẹ́ sọ láàtọ́lá ní ó mọ́ ṣe kíni ipò ṣe rúkìá fún ìyàtọ̀ mẹ́lá ní èjì aléyàn kan ní tó ṣe wípé bóyá wọ́n sàtì àbí ojú ti wọ ara rẹ̀ ní bákàbákà ẹ̀kan wá gbọ́nà tí àti mọ́gbẹ́ ṣe rúkìá fún kò sí nǹkan tó burú ní Islam nígbà tó yẹ pé yẹn kan ṣe kí ó máa mọ́bẹ̀ sí ṣàdúrà fún mi ṣùgbọ́n ká lọ báyàn pé ẹ fún mi eléyìí ní tán sọ pé kò ń ṣe wọ ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí ó wíwà encourage dáadáa ṣùgbọ́n kò sí nǹkan tó burú tí yẹn bá tí yẹn bá ṣe tòkò jẹ́ bí àrùn ìṣìjẹ́ wọn láwọn. láyọ̀ ló kọ̀ rẹ̀ láyọ̀ àríwáyà yẹn ni ó wà ṣáàbà ìwáyà tó kọ̀ rẹ̀ ti ń pe láyọ̀ sẹ̀rùkún wọn kì í sọ fáwọn èèyàn pé jẹ́ wá ṣe rúkìá fún mi àwọn ìṣíwájú wọn ń kọ́ ara wọn ní rúkíà ẹ̀tí ìzùn á tírẹ́yìn ara wọn kókè tí kan bá ṣẹlẹ̀ kí lè ṣe rúkíà fúnra mi so wọ́n á kọ́ àwọn ọmọ wọn ní tẹ́lẹ̀ mọ̀ ṣe rúkíà so ṣùgbọ́n nísìnyí o ní pé tí kan bá ṣẹlẹ̀ àwọn ẹni tó ṣe rúkíà káàkiri àwọn tó wọ́n ṣe rúkíà ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn míì náà wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn Islam sọ ìtọ́nù ti wọ ara ẹlòmíì gan tó ṣe pé nǹkan tó ṣe tán bá rẹkọmẹ́ndì fún yóò mọ̀ ṣe ilé làwọn àbá fi ń pariwo ẹ̀ṣọ́ra àwọn tán ṣí ṣọ́ọ̀bù rúkíà lẹ̀ oríṣiríṣi ẹlòmí yóò lóun ṣe rúkíà fún èèyàn kan obìnrin tí rárá àlùjọ̀nú ti kó sí lára ni àlùjọ̀nú wa sọ ikú fi gbọ́wọ́ lébi ọyàn rẹ̀ ikú gbọ́wọ́ lébi ọyàn rẹ̀ máa kúrò lára rẹ̀ òun ló wà gbọ́wọ́ lébi ọyàn ni <laughs> owó jọmọ kó sí ẹ̀ṣẹ̀ lọ́ọ̀dì so àwọn kan máa ń pọ̀ sọ ẹjọ́ rẹ̀ mọ̀ yìí tókè kò sí nǹkan tó burú ká àti wípé aráàmù ní tó ń ṣe yẹn ni yóò ló fẹ́ ṣe kí o fẹ́ lálùjẹ̀nú kúrò lára ẹ̀ náà ni ókè gbọ́wọ́lé lórí gbọ́wọ́lé lọ́rùn so no ma engage alùjẹ̀nú ní discussion àtẹjọ́ wo ló ti wà lára ẹ̀ láti ayé ànábì inú ni òun ti ń bẹ láyé ni ìkúrẹ́tẹ̀ kó wá wọ ara ẹ̀ ní ẹ̀yìn gbà tó lọ sí nìkan tí ó kún ẹ̀ ní obìnrin question lọ́wọ́ ẹ̀ kí ti ẹni pé kó o ní kó jáde ìbẹ̀rẹ̀ question lọ́wọ́ àlùjọ̀nù ọdún wo lọ́jọ́ òfin ló dáyé ọdún wo ló ti bẹ̀rẹ̀ yóò parọ́ fún ẹ̀ ó lórí sọ pé kí ni ìyáálé ìyá rẹ̀ lórí kòwò rẹ̀ yóò bá tún dájà alẹ́ ìjàpá ní ìfẹ́ ẹ̀ wọ́sẹ̀ lórí kòwò rẹ̀ à mo ti máa ń wo èyí ti pẹ́ pípẹ́ wọ́n ló dáwà àlàwọ̀ wáwà àlàmúra rẹ̀ wọ́n ni ó bèèrè question lọ́wọ́ àlùjọ̀nù gbogbo yẹn àìmọ̀ béèyàn ṣe ń bá àwọn àlùjọ̀nú lò òun ni àìmọ̀ béèyàn ṣe ń ṣe rúkíà ni sọpọlọpọ tó láwọn ṣe rúkíà lónìí ni wọn kó sí ìtọba ẹlòmí wọn rẹkọmẹndì fún kó lọ wá wọn kẹ ẹbọ wá wọn lè ní ẹ tó ṣe pé wọ́n kàn sọ fún kó mọ̀ ṣe àwọn rúkí àìsàn ni yóò wà ní kóhùn ó mọ̀ ṣe gbogbo àwọn kan ẹlúra wọn ni so kò jẹ́ bí àmì ìfẹ́ wọn láwàá Yàtọ̀ sí lọ́dún tó bèèrè ìbéèrè àti lórí náà máa kọ́kọ́ ní pé ọkùnrin gbọ́rọ̀ remain as ọkùnrin so kò ní jẹ́ kí àwọn ohun òun ló lórí ilé ìyàwó tí àwọn èèyàn sọ fún pé àwọn rí náà tó dẹ̀ ń ta ìyàwó yẹn ní ibi kan ṣe wá sí fún dáadáa wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ kò ń ṣe ìgbésẹ̀ ìyàwó gidi nìyẹn lórí tí ó gbarú nǹkan máa lọ́dọ̀ ẹni tó lóun rí náà sí ó lè gbà tó wọ́ sí jù bẹ́ẹ̀ ibi tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ti máa ń kó sí páńpẹ́ àwọn àbá àti máa ń bá wọn sùn nígbà tó bá ń bẹ lónìí kan pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tí olóńfẹ́ ṣáájú kan fún ìtàwọn rẹ̀ ṣe àwọn atúngbẹ́rẹ́ síbi kan ni tó yóò torí pé kí ni òun wá ìdáàbòbò òun wá kìíní kan ní èjì wọlé fàáfà wọ́lá tún káfà fẹ́ ṣe oníkáfà bẹ̀ ó fẹ́ bá láṣepọ̀ ni ṣùgbọ́n ó wo orú kan ló lè sọ ó lè parọ́ fún tọ́bá báyìí so gbogbo àárín náà sí kìíní kan mú èyàn gbọ́dọ̀ ṣọ́ra ìyàwó èyàn tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ìyàwó yẹn ní ibi àmójútó tó pọ̀ otherwise ó lè ṣe pupa yẹn gẹ̀ tòtòrí pé fún àwọn àfójálàbí ìfún ọláyé ní gbèsè ayé èyàn nínú fámílì ìparun ìmúre èyàn díẹ̀ ẹni tí wọ́n ìsọ̀rọ̀ èèyàn dẹni tí wọ́n mọ muslim torí pé àwọn ọmọ lòlòkulòkú yàn ní àwọn àpàtì tó ṣe pé kí ẹ̀rí lè fi kọ̀rọ̀ wọn gbàtí àwọn èèyàn bá dẹ̀ ń gba gbogbo orúkọ máa yẹn wá dé ní àbúrú ńlá ni tòlójẹ́ pé ọkùnrin ẹni láti kọ́kọ́ bójú tó fámìlì ẹ̀ náà so ìsọ́pọ̀ ń wá ojú rẹ̀ ń tẹ́ mọ́ wà bínú ẹ̀ẹ̀ má wo ojú rẹ̀ lá ọ̀rọ̀ mọ́lẹ̀kùn tó wáyé pé ẹ̀ náà ni ó fa tẹ́ẹ̀fì jọ túká kẹ́ẹ̀túká pẹ̀lú àlàáfíà tí kálukó lọ ti ti ẹ̀ tí ò ní bá ti àmà ti ẹ jẹ́ ilé ìdájú pé kí kẹwà papọ̀ kó bá àti àmà rẹ̀ jẹ́ àwọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sún nípa àwọn èèyàn tí wọ́n ń ṣe gbogbo so ká ní à ń kọ́yàn ní àwọn nǹkan tí a fi máa fi ìfẹ́ ìyẹ̀kan sínú ìyẹ̀kan ẹ̀ta máa fi kọ̀yìn ìyẹ̀kan sí ìyẹ̀kan àwọn ṣe ti fi gbogbo àwọn nǹkan wọ̀nyí so ẹni tó lóun rí iná sí wa ó ṣe bá nìkan lórí iná sí gbogbo ayé ni ah lóde wọ́n lò ní ìrìn kò rí iná sí rẹ̀ ní kó rí iná sí rẹ̀ náà èyí tó bá rí sí rẹ̀ kó lọ lò pẹ̀lú àwọn fámìlì ti tiẹ̀ so ṣùgbọ́n èèyàn kan rí ẹta ní ta ló fi mi ran ẹ̀ràn ta ló fi hàn tó jẹ́ pé èmi ló rí náà sí sọ ọkọ̀ jẹ́ tí ó wà fẹ́ẹ̀mì so àwọn táwọn fámìlì náà bá pawọ́pọ̀ wá sórí ẹ̀yìn kó mọ́ ju ọlẹ̀ fún wọn so yẹ ní kókó ọ̀rọ̀ pa ń yọ̀yàn kan nú láti lè fi ṣe ọlọ́wọ́ ọba ìlú wáyé rárá so kó gẹ́gẹ́ fún ẹ ṣe wá àti fún wọn kó jẹ́ kan mọ implication tí wọ́n pèpè sí táwọn bá rẹ̀ gbà kódé kọ́ mọ̀ pé bí owó sọ́pọ́tù tí wọ́n dúró lórí ọláwà rẹ̀. Ìyàwó fẹ́ wá lọ, ó bá kókò lọ́sọ̀kọ̀ lọ́kọ̀ọ́ láàrin ìbéèrè oyin obìnrin tí òun àtọ̀pọ̀ ẹjọ́ ní gbólóhùn asọ̀ láàrin ara wọn wọn lédè àìlè obìnrin wa padà kẹ́rù kúrò nílé ó lọ ìrìnlóhùn òṣèmọ́ àìlágbóyé ẹ̀sìn àrùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rẹ̀ ń báyìí òun ni àrùn yìí kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa tí a bá ti ní a fi obìnrin a fi fún ọkùnrin ta fi ta fi fún gẹ́gẹ́ bí ìyàwó ni bàbá ọmọbìnrin ò lè sọ fọmọbìnrin gbogbo kẹrù kúrò kó mọ bọ̀ wálé kẹrù kúrò ní ọkọ ẹ mọ bọ̀ wálé bàbá ò lẹ́tọ́ àti sọ. So kò sí anybody tó lẹ́tọ́ àti sọ pé kí kí ó ṣe nǹkan rẹ̀ àtúntọ́kọ́ bá lòun kọ̀ ọ́ lẹ̀ àbí kí obìnrin yẹn kó sí ìfún nǹkan tí a pè ní kólóró tí a mọ̀ sí kólóró ó ní kí ó ní ilé ọkọ mi ìlú ìdílé mi ṣe mọ́ ọkọ wa ti mo rí ní ìdí ẹ̀ tọ́pọ̀ bá wà rí ní ìjẹ́ńkọ́ wọn àgbè e lọ sọ́dọ̀ adájọ́ nínú ṣẹ̀ríà ni adájọ́ yóò wà nísì sí àwọn méjèèjì tó bá rí pé obìnrin yẹn ní pọ́ìntì yóò sọ fọkùnrin yẹn pé kí ni kó yìí jẹ tòun ó fọ́ sí ọkùnrin yẹn láti rí ní jẹ ọmọ àdìpé oní pọ́ìntì ilé iṣẹ́ lásìkò anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam arábìnrin tó lọ bá anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní sábìtì ohun èjì wa rẹ̀ òyìnbó náà ìsìn ṣùgbọ́n wàlákínní akarawo alkufra islam ní ìtẹ́yà aláìborí ní islam ó ṣe lára bí ṣùgbọ́n mi nífẹ̀ẹ́ rẹ̀ pọ́ìntì bí ní obìnrin ó ń gbé pẹ̀lú ọkùnrin kò ní fi ọkùnrin yẹn nígbà tí wọ́n fọ́ sí ara èèyàn fi hàn lọ́rùn islam ló dẹ̀ fọ́ sí yẹn ìgbé lábáyé gbọ́dọ̀ fẹ́ tó pé ìfún pé yí àwòsàn nǹkan kan mọ́ra kò ní ṣe é tó ń kà sí obìnrin kan mọ́lẹ̀ wọ́n lè tàbẹ́ lọ fi ẹ́ fún túláàsì ẹ̀ẹ́ ní òyí pléṣì ní Islam so obìnrin yìí sọ pé òun ò fẹ́ ṣe kékeré dàbí ìwà aláìmúre anábídẹ́bẹ̀ lọ́wọ́ obìnrin yẹn ó pe ọkùnrin náà wá ó ní kí àwọn ẹ̀sọ̀ ilé yóò eré obìnrin tó lọ́jọ́ àti dá ètò gbà níta dáa ti padà òun náà ni ọgbọ́ gbogbo kan ọlọ́run rẹ́dí àti dá padà anábì ní èrè ọkùnrin èrè ọkọ bá ọgbọ́ tó fún gẹ́gẹ́ bí sọ̀dáàkì wọ́n rárá nínú Islam obìnrin àtọkùnrin tó ń ó ti dá di nǹkan mi kò sí fẹ́ ọkùnrin lọ́kàn òun mọ́ ìfẹ́ni fún un láyé ó lè lọ ọ̀rọ̀ kọ̀bẹ́tà fọwọ́ kọ́ ẹ pé bá máa nara ń pa nara ń pa sínú lé ìsìláàmù lòdì sí yìí o ṣùgbọ́n kí òbí kan náà wò sì ní ti pé ọkọ ọmọ òun ṣẹ̀hún lápèjú kó á rọ́mọ mi lẹ́pẹ́ mo bí ẹ kó mo gbọ́ ẹrú ẹ kó mọ́ bọ́ wá èyí ò sí ní Islam Islam lòdì sí yẹn ẹ wá bẹ́ẹ̀ ṣe yanjú yẹn lọ́tọ̀ àwọn tó wá lè fẹjọ́ rẹ̀ sùn tí wọ́n bá sọ̀rọ̀ tí è wá apologize ṣùgbọ́n pé ọkọ̀ ọmọ ní kò yá kó gbogbo ẹrù ẹ̀ ẹ̀ẹ́ tàbí ò ní pàṣẹ irú yẹn ni so obìnrin tó kó ẹrù ẹ̀ tó ló ń kúrò nílé yìí sì mẹ lórí rẹ̀ o tó wá lọ sí ọkọ ní ìdìnnà ló ṣe torí pé ìjà alákọ̀ọ́kọ́ yẹn kò tí ì tu wọn kì í já ìjà alákọ̀ọ́kọ́ yẹn sẹ́bi tó lọ yẹn ó ń ṣe ìdìnnà ń bẹ̀rẹ̀ kò jẹ́ bí wọ́n ṣe jẹ́ wọn lára rẹ̀. tí ẹ máa ma ṣe dúkìá fún rẹ̀ ẹ̀nà. náà mànẹ́sọ̀lá àtọ́ntọ́rùn pa dúkìá ní ṣe tóbi káka ayáto kùsí káka kúlà olú méjèèjì kúlọ̀ aláwọ̀ àkàrẹ̀ sáwọ̀dá báyìí àti ra gbogbo ara wa eléyìí tàbá fẹ́ sùn àníṣọ́lá tàbí ká máa ṣe so eléyìí ó wà bẹ́ẹ̀ táwọn apáǹgbà mi wọ́n á ní alìkà sómi ká mú ìlú yóò tó ṣe pé a máa kà sómi tó ṣe pé àáfíwò ṣẹ̀rẹ́ bí àwọn àbá bí wọ́n ṣe ṣe ní alàyè so eléyìí ó da káwà gbogbo fúnra wa ká máa wọn tán ìgbà a máa ṣe ní gbogbo ìgbà láti lè máa fi dáàbò bo ara wa ṣùgbọ́n bí ẹ̀kan ó ṣẹlẹ̀ sí lápòjú ẹ̀sìn pé èèyàn kan sáàtì àbí ẹ̀kọ́ sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí ó pé ó ṣẹlẹ̀ bẹ́ èèyàn kan ó kó fẹ́ ṣe orúkí àfún bá láìsí ṣùgbọ́n pé fún yóò máa wá tí ó ṣe orúkí àfún ìyẹn la sọ pé kò gbà tó kò ń ṣe wò torí pé condition lè wàrántì pé kí èèyàn wá ẹni tí ó ṣe orúkí àfún yẹn gbà ní ìyẹn la sọ pé ní sọlá àtàkùn pé tí ó ṣe orúkí àfún sókèlè kò sí nǹkan tí ó burú ilẹ̀ ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ tréní ara wa tá a fi máa máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba direct Islam ò fẹ́ laziness tó ṣe pé àwa ó fẹ́ àwọn nǹkan làwọn àfa tá a máa lọ bá àwọn ẹni ó mọ ṣàtúwà fún ẹ ẹ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fẹ́ ká pé òun direct ẹni ìgbọ́lárúbá kí Yorùbá tó gbọ́ ẹ̀ náà ti pè ọlọ́run ọba jí lóòrùn kó kéfì ọlọ́mọba nǹkan báyìí mo fẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala ní ud'uni astajib lakum ẹ pé yìí máa dáhùn máa jẹ́ pé yìí kò sọ pé ọlọ́ba àwọn àfa kankan ṣàdúrà fún yìí àwọn alákóbọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa mi náà olóríṣẹ́ àfa òní kó fún wa eléyìí má ṣe eléyìí má mutí má jalè má ṣe dùnà má ṣẹbọ má ta tẹ́tẹ́ má kírun má gbàwẹ̀ olóríṣẹ́ àfa nìyẹn eléyìí tó bá fẹ́ kí tọ́lọ́hún ló báyìí ṣe báyìí tọ́lọ́hún báyìí olóríṣẹ́ àfá nìyẹn ṣùgbọ́n ẹwà nìyẹn wá tó sí kíní kó kan tébù kàbí bẹ́ǹṣì kan kalẹ̀ lẹ́mọ̀ ìjòkú abẹ́ kọ́ńsọ́ọ̀tì dọ́kítọ̀ eléyìí kì í ṣiṣẹ́ àfá àdẹ́mùsọ̀lá àtọ́lámì kò kan bẹ́ǹṣì kalẹ̀ táwọn ìwọ́ wá jókòó tí wọ́n mọ̀ retí kéèyàn kan jáde kéèyàn kan jáde kẹ́lómi wọlé nígbà tá a jẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أوكي أبي أبي ó túmọ̀ sí pé ọkọ ò lọ tọrọ ọkùnrin yẹn ò lọ tọrọ ẹ̀ tẹ́lẹ̀ kan tó súnmọ́ra wọn àbí ṣé kàfẹ́ pàlérò yẹn dàbí kò lọ tọrọ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ẹ́ ṣíwájú kan tó súnmọ́ra wọn ṣé kàfẹ́ pàlérò pẹ̀lú tó kò so ìdì yẹn tó ẹ pé ìfẹ́ sí ẹgbà pé kò so ìdì yẹn ó túmọ̀ sí ká méjì gbogbo àtìkọ́ fi ń bára wọn fi hàn ìdùnnà ni wọ́n ń ṣe so yìí ń bá lọ àtùnú wọn ta méjèèjì ìdùnnà tó ń bára wọn ṣe ni tó kò sí nǹkan tí ó ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ náà torí pé kò sí yíyí láàrin àwọn méjèèjì títí mo sọ pé ṣé nǹkan tẹ́ gbà lérò pẹ̀lú yìí ẹlòmíín gbà lérò pé tán yìí òun ni ká kó gbogbo gbá gbogbo àwọn báskẹ́ẹ̀tì kankan mọ́ra wọn pẹ̀nápù kankan yìí nǹkan náà pé yìí o ìtumọ̀ ìdì tá à sọ tó ẹgbẹ́ sí ni o òun ni kíkí bàbá ọmọ obìnrin sọ pé mo yọ̀ǹda ọmọ mi fún ẹgbẹ́ gẹ́gẹ́ bí ìyàwó kódà kan máa mú báskẹ́ẹ̀tì kankan wá ṣùgbọ́n tó bá di báskẹ́ẹ̀tì wá tán ní gbogbo ẹ̀ wá tí bàbá ọmọ sọ pé òun yọ̀ǹda èyí òun wọ́n kàn fún wọn ló jẹjẹ bí o so yìí nǹkan ni wọ́n pe yìí so ibi tí a ń sọ tabani akdun nìka tabalá tuntun yìí ìta àgbàlérò òun ni kí bàbá ní òun yọ̀ǹda ọmọ òun tí yóò bá tẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ àmì èjì wọn kàn pàdé ara wọn níbi kan wọn ní fi ara wọn olùkọ́ àti ìrìn ẹ̀sìn lọ́mọ́ra wọn abára wọn sùn ó dórí wọn bímọ ìdáná ṣe o wọn máa ṣe fọ́dún mẹ́wàá ìmọ̀ ọdún mẹ́wàá nìyẹn tó tí ìrìn yìí bá padà kẹ́rù ẹ̀ tó lọ wọ́n parí ìdìnnà wọn síbẹ̀ yẹn wọ́n parí ìdìnnà wọn síbẹ̀ yẹn kò jẹ́ bí ẹ̀ ti jẹ́ wọn láwa náà ah, kí ọ sọ fún wa pé ẹ̀yùnbó ànábì ànábì tó ṣe pé ni alayé lọ àbóhùn lẹ́ni sí ọlọ́wọ́ bá torí ẹ̀ dáyé àtàkìyàmà ìsọkúsọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burú púpọ̀ gan ni ànábì ló láyé òun ló ní ọ̀run ọlọ́wọ́ bó dáyé kò torí ànábì ọlọ́wọ́ dáyé nítorí àwọn aṣèjọ sí fún ma khalaqtu al-jinna wal-insa tó lára àwọn àwọn àfáà òun ànábì láyé yìí báwọn kan ṣe ní ànábì Isa alayhi salatu salam láì gbòòrò tẹ́pẹ́ lọ́mọ ọlọ́run tẹ́pẹ́ lọ́lọ́run fẹ́ntọ́ lọ́run tó sọ pé ọlọ́run bá dáyé nítorí ànábì ìyẹn ànábì ní àyè gbòòrò ni ètò jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام